láti wò ó kẹwà kẹwà kẹwà kọ́gbọ́n. Roko kò tètè wálé kó wá kọ́gbọ́n. Kí ni ìgbéyàwó jẹ́? Zimala ẹ̀sán fẹ́ ní tòròdò kò tètè. apá òpin síbi kan. The day you stop learning, the day you start dying gradually. Owó kí ni ìgbéyàwó jẹ́ ẹ̀wá ẹ̀wá kan fìdílé. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Once upon a time, oh oh time time. There lives a girl and a boy in the village. They were thinking on how to get married. The boy says, We need to consult an elderly man just for us to know what and what we need to do. To cut the whole story short, they went to Baba Damu. And Baba Adamu asked them, How many books have you read about marriage? How many videos have you seen about marriage? So, what is your experience? Cause you can't give what you don't have. You have to know more before you go into it. Money, kini, ìgbéyàwó. ìgbéyàwó ẹ̀mú gègé àti ìwé kẹwàá kọ́gbọ́n kẹwàá kọ́gbọ́n kẹwàá kọ́gbọ́n kẹwàá kọ́gbọ́n owó kẹwàá kọ́gbọ́n. How are you? Happy birthday! <laughs> Together forever. Together forever. Oh, I love you. <laughs> I love you, baby. okay, all right. that's not the end of it. uh So. Oh, thank you, <laughs> darling. Thank you, honey. I love you. I love you too, baby. There you go, there you go, there you go, thank you. Honey, there's no time to waste. Today is your day. Oh my yeah. god. We'll leave it at I'm telling you. Now, this Oh, darling. Sit down, sit down. You are the best. You're my Cinderella right now. <laughs> oh. oh my god. Oh, there you go. Okay. Baby. <gasps> Uh huh. This is so beautiful. You like it? I love it. Absolutely. And this for your feet. Gosh. There you go. My Cinderella. <laughs> There oh go. Oh, my oh. goodness, oh, oh my gosh. Oh, babe, thank you so much. Oh, this is so beautiful. oh, ah. baby, you're the best. Mm. and I love you. <laughs> Okay, well, uh-huh. Oh, gosh. Uh-huh. Oh, this is <laughs> That's so my princess. Beautiful. Oh, look at you. <laughs> Come on, baby. We have to dance to this. so ọ̀rẹ́ mi. so bí wọn náà ṣe join àwọn gáàngì audi tt brand new nìyẹn o tí ẹ rọba. péjú ṣẹ̀sán ṣe bẹ̀bẹ̀ mm-hmm. i am telling you sori lẹ́yìn surprise àárọ̀ tó ṣe fún mi mm-hmm. ó wá gbé mi lọ sí this fabulous restaurant fún dinner oh. kò tí tọ́ síbẹ̀ ọ̀gbà tá a délé kí lọ́kọ mi tún ṣe ó hand over key brand new car. But you, mm-hmm. you need to sell the car. Very sleek. Aye. Ah, fact. You know me too. Ah, you know, I am so happy for you. So Derry, be Ṣódẹ̀rí bí Uncle Ṣẹ̀san me do any mi dùn ẹ́ nínú báyìí, Ọlọ́run á túbọ̀ máa dùn àwọn náà nínú lórúkọ Jésù. Àmín <laughs> àmín àmín lórúkọ Jésù. Àmín ẹ̀ pọ̀. <laughs> <laughs> Okay, so. Um, àwọn iléeṣẹ́ dé àwọn colours. ẹ mo ṣàmọ̀ pé mo like colour. ẹ ẹ mú un bẹ́ẹ̀ tí kò ṣàwọn o. má fọ discount náà. ẹ o ma. Ah, sean. ma. so ọ̀nà bá mi káàkiri ìlú àìpẹ́ ó ti wà well styled. hello. Hmm. kí ló ṣẹlẹ̀ tá mi yẹn. I don't understand. ẹ̀yin tó fẹ́ pè é. hello hello hello ta nìyẹn i don't know ṣé wí nọ́mbà yìí kò ń pè mí in fact ojoojúmọ́ ló máa ń pè mí tí bá ti gbé báyìí ó máa cut ẹ̀. o o dẹ̀ ṣọ́ọ̀pù network ẹ wá òkè. Ah, kó má tiẹ̀ lè jẹ́ àwọn scammers kò kó tiẹ̀ yé mi. ó dẹ̀ lè jẹ́ pé ẹni ẹ wà nínú igbó <laughs> <laughs> kò sí network. wọ́n lẹ́wọ́ possible. i swear so. so um, kí ni ẹ ká ṣe ń sọ lọ o tún fẹ́ kí ra mi irọ́ yẹn nìkan mo fẹ́ hello can i get my help admi olókùn máa bọ̀ owó ìdí. mi o máa kọjú mi sọ̀rọ̀ alẹ́ bó ti ń dùn mí. this number again. Yes, hello. Oh. Hello. Eh, Rọ́lákẹ́ ló ń Dokun. Dòkun. Dòkun. Oh. you ah. oh, want ní nọ́mbà yìí this number has been trying to call me Lato látọjọjọ in fact ó ń pè mí ó dẹ̀ cut. yeah how are you? ẹ eh, mo wà okay mo wà okay. Eh? yeah yeah yeah yeah. Eh? Eh, actually dokun mo appreciate call Eh but ó dá mi lójú pé o mọ̀ pé ilé ọkọ ni mo wà so <laughs> eré kí la já wá fẹ́ máa bẹ́kùn ṣe. Um, look here, Dokun. I am married and um, mi ò ní fẹ́ kó pè mí mọ́ torí ọkọ mi ò ní appreciate ẹ̀ kò ní like ẹ̀. Yeah, yeah, it's okay, but please do not call me anymore, okay? All right, Oshie. Oh my God, Oshie, I gotta go cause oh my God, I'm very busy. So mo ní láti lọ yeah, bye. Friendship call friends you're near ni onira. Yìí, jẹ́ kó bẹ̀ mí jóná. Oh. Ah. Ní ìlànà, wáyé. Ìrìn àjò ìgbéyàwó bá a ṣára ìrìn àjò ìgbéyàwó gbọ̀ngàn ohun táwọn ní nípa lára wa ni. ọ̀gá orin kan náà mà ní máa ṣe pọ̀ àdébí òbíyá orí àti ṣìjọra sọ the look of things ó possible ká wà out of bed tí a bá follow times. irú nonsense wo lélẹ́yìn this same man náà ló sọ pé proposal ọ̀tún rí pé is the best he ever saw in fact ó ní pé i was so qualified for the job all of a sudden ọ̀rọ̀ délẹ̀ sí báyìí ó change ẹnu. ọ̀gá kò yẹ kí èèyàn jẹ́ lójú nàìjíríà làmà wa ó dẹ̀ kẹ́yìn náà dẹ̀ mọ̀. but this is exactly why the country is falling into decay tí everything ṣe ń bàjẹ́ i'm care who does this anybody tó bá ń ṣe business mọ̀ pé kò make any sense báwo ni director wọn ṣe máa ma demand fún thirty percent nínú mobilization fee wa kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ it doesn't it doesn't make sense. ọ̀gá gẹ́gẹ́ bí sọ ẹ́ tẹ́lẹ̀ I need iṣẹ́ yẹn o láti bid prover because and then my advice yẹn kẹ́ spring into action. o ṣe all the same thank you very much. okay sir. Uh, by the way um, uh, construction wa dáa ṣe ní peace mall ah, mi like report mo gbọ́ láti bẹ̀. Uh, Mr. Madekodomi, go see on sitting so I need you to go there and find out what's going there. And I need a report today ṣùgbọ́n ẹ pọ̀ sí máa gbọ́ mi o kì í ṣe ẹ̀jẹ̀ sáà máa gbàgbé I need a report today o máa send me an email lẹ́nìí. sure sir that's great. all right sir all right then mo bá bọ̀. àti wẹ́ẹ̀ kẹwàá kẹwàá kẹwàá kọ́gbọ́n kí ni ìgbéyàwó jẹ́ ẹ̀sán fẹ́ni tó roko kó tètè wálé kó wá kọ́gbọ́n. ìyàwó jẹ́ zimara ẹ̀san fẹ́ni torodo kò tètè wá kọ́gbọ́n. ọgbọ́n òpin síbi kan the day you stop learning the day you start dying gradually. owó kí ni ìgbéyàwó jẹ́ ẹ wá nínú ìwé kọ́bọ̀. once upon a time oh oh time time. There lives a girl and a boy in the village. Babe. They were thinking on how to get I'm <sighs> not sleeping. Wọn ò ọkọ mi náà ni. Ọkọ true. I know my husband. You don't joke with your sleep. It's alright. I'll be okay. I lie. Ṣé o mọ̀ pé tó bá ti dé bá ojú? Ó dé bá imú nìyẹn. Do you need to be worried? No. Mi fẹ́ yẹn fún So tell me, what's bothering you? Ọ̀rọ̀ contract to beat and lean on it director company yẹn kan ṣáà wà very difficult ṣáà. ẹ bọ kí nìdí ṣé o wà qualified ni. mo kúkú kọ o mo kọ dáadáa but um, terms and conditions uh, ló wà a bit uh, funny because ẹni tí mo wí as the director ó ń béèrè twenty percent um, uh, mobilization fee tábàdé fi irú sọmi yẹn lẹ́ẹ̀ my father alcohol, so I'm caught between the devil and the deep blue sea. Hmm. àwọn oore kan wà hmm. tí wọ́n máa ń fẹ́ jọ ibi hmm. àmọ́ oore ni wọ́n o ṣó wá rí àwọn ibi kan wà tí wọ́n máa ń fẹ́ wọlé bí oore ibi gidi dẹ̀ ni wọ́n. Mm ṣé wàá rí contract tó ń lè tó bá jẹ́ wípé oore wa ni ọlọ́run á jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ ó ti di dandan kó tẹ̀ wá lọ́wọ́ àmọ́ tó bá wá jẹ́ pé bí ni o <laughs> kò sí nǹkan tá a lè ṣe sí ó máa jìnnà sí wa ni because ibi ò ń ṣe portion wa ṣé wàá rí nǹkan tí ọlọ́run máa ṣe tí mo gbàgbọ́ hmm. pé ọlọ́run máa ṣe fún wa ni pé ọlọ́run á fún ẹ ní èyí tó ju eléyìí lọ ní lọ́pọ̀lọpọ̀ ṣe contribute òun lè èyí tó bẹ́tà ju ilé lọ lọ́lọ́run á fún ẹ. àmín. gbọ́ ọkọ mi sọ fọkàn ìbàdàn. àfa àrọ́lákẹ́ thank you so much for having me i really appreciate you. àgàjì ọ nǹkan kan ni mo tún máa ṣe o because mo rí i pé ọkùnrin wà ní contract màá wá tún ọkùn fún àdúrà hmm. nítorí pé ọkùnrin wà ń bẹ hmm. kí Ọlọ́run jẹ́ kó jẹ́ tiẹ̀. kódà kò máa gbàwẹ̀ hmm. I'll start tomorrow for three days hmm? I'll pray and fast and lágbára Ọlọ́run it's yours. mm So now do me a favor sleep be rest assured God will Thank you. Come, come, come. Come to mama. Come to mama. Come to mama. Okay. <laughs> okay. Oh. <sighs> told you before, and I will say it again. Brooding will not solve our challenge, will not solve our problem. But I'm tired. Ó ti sú mi. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ àwọn parents ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní máa complain and I seriously do not want to experience that at all. Hey baby, calm down. Calm down, please. Look at me, look at me. You know I love you. You know that, right? And I've not only said that, I've always shown it in my action. See, baby, you are not our wife. You are my wife. Ìwọ ni mo fẹ́. Ìwọ ni mo yàn. Ìwọ lẹni tí mo rí gẹ́gẹ́ bí ẹni tó lè mú mi tukọ̀ ilé ayé ìjà. See, anybody lè máa sọ anything. Tó bá lọ sí ọjà, o ò ní wariwo ọjà ẹni tó bá lọ́rọ̀ ẹni tó fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ ló máa kún jùmọ̀ i'm the one selling you're the one buying so má bu ariwo àjà rárá. Larry it is easier said than done ó dùn so. have I ever said something that I have not shown you the action before? Thank God you said that. Baby, má ronú family mọ́. Don't think about family well tẹ́nìbọ̀dì bá ń ro wípé àrọ́mọ bí àṣẹ́ni tì kàn order fún wa ní online now. Stop, oh, serious. that is the mood. That is the mood I've been waiting for. Now you're laughing. Similar job. See, baby, mm? it gives me joy when you are happy. Ṣé bó ṣe ń dunnú bó ṣe smile orí mi dàrú wá ni? Orí mi fọ́ yankanyankan. Similar job. See, baby. Mm? always want to see you smile <laughs> because your smile eh máa ń da orí mi mm. and you know I love you so much. I love you too baby. <laughs> so cheer up get up get up get up get up. Mm-hmm. when I come back mm, I want my favourite egusi ijebu <laughs> and pounded yam okay. but you know what don't pound it yourself. Get someone to do that for you. I've heard you, baby. I love so you thing. have a good day at work. Mm? Mm. Oh. oh my God. Bye bye. Be careful. You too. Don't stress yourself. I won't. lè ti yàtọ̀ ó yàtọ̀ bẹ́ẹ̀. <laughs> thank you my love. Mm-hmm. ṣùgbọ́n pé ní ìjà tí wọ́n fẹ́ travel ìrònú máa ń bá mi lọ́tọ̀ mi. Ah, kí ló dé. oúnjẹ ìnáwó ni àti mo máa ń mísẹ̀ wà láyé tí aláì máa ń mísẹ̀ gan. fúdì ni ẹ. àyẹ́ ah, dùn létí o pé mi ní àkàrà oògùn apolójẹkù. <laughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wáyé pẹ̀lẹ́. wọ́n pa mí dáre. pẹ̀lẹ́. Hmm, hmm. Ah. the way táwọn spices yẹn fi wọnú àwọn kìnìún yẹn ó oh ga ṣọkọ yọkọtọ ọmọ bẹ́ẹ̀ ló lọkọ. ọláìkó jẹ. kí ló ṣẹlẹ̀. kí ló dáhùn ẹ̀rọ méjì máa ń wà bí ẹranko náà gbogbo ah, èyí ni dòkun ex me. I don't know why he just keeps calling me when it's so money, ó má pè mí mọ́ ó bá mi sọ̀rọ̀ friendship I said I don't want it kójókòó ara ẹ̀ tó bá jẹ́ friendship ló wá mi rò pé anything wà bad right now at the end of the day ẹ̀yin méjèèjì adults ẹ̀yin now it's all about the maturity. I am not interested. Ah, it's bygone. Bygone is bygone. He's in my past and he remains there. Ṣorí, if you bá ti ní ó dàárọ̀ o, mi ò tún gbọ́dọ̀ ní ẹ̀ka lẹ́m̀bẹ̀ mọ́. Ìyẹn ti lọ ti Military mama. Sure sir. Yeah. <laughs> but all the same, I mean, I don't think it really. But miniature. Mm. Maturity no matter. Mm. Bẹ́ẹ̀ni wọ́n ṣe fi maturity jẹ àmàlà ẹni ẹ̀ wọ́n láìka. Mo ti parí ẹ̀. Mo fẹ́ máa jọ wọn. Mo ti parí ẹ̀ Ah, okay. Should I serve you more? Ah, definitely. <laughs> Ah, babe, olú àkúndẹ. Mm, ó wọlé pa. Ọkọ mi. Sọkọ <laughs> yóò wọ̀tọ̀. Mo ti wọ́n sí màṣẹ́ ṣe tó ṣe pé i'm not paying you. mo àwọn wà bí ẹranko stop calling me. baby hole. Look at you. Where have you been? Look at you. You still haven't changed from this, your igwe, ego, everything, igwe, igwe. What were you, boo? What's up with you? I can't believe that you've been in this Lagos and we haven't run into ourselves anywhere. Mbano, not at all. I'm in Abuja. I only came here for an assignment in Lagos. Whenever I'm around, this is where I eat. Amazing. I'm grateful. Um, I'm late for a meeting right now and uh, I have to dash to the office to change okay, the Okay, so okay. I'm going to get your number. All right, no problem. We definitely have to catch up, okay? okay. just, yeah you look as amazing as ever. Look Thank at you, your skin is still glowing. <laughs> all right, then. So we'll definitely catch up. All right, no problem. Promise, right? Yes, Great. definitely. Right, nice Good to see you again. See you again. Right, yeah, take care. kí ni ìgbéyàwó jẹ́ ẹ̀san fẹ́ni tó roko kó tètè wálé kó wá kọ́gbọ́n. kí ni ìgbéyàwó jẹ́ zimala ẹ̀sán fẹ́ ní. I'm coming. Ah. mo ń bọ̀ o ah Lizzy ìwọ ni báwo ni kásán. Ah. Hey, Kason, how are you? such a fine boy ah, ah, ṣé ọmọ ẹ̀gbọ́n ẹ ni. Ah, ọmọ mi ni. ọmọ ẹ such a handsome boy. thank you ma. Ah, but o oh, sọ fún mi pé o ti marry dépò pé o bímọ. mo ti marry ma. oh um, i understand. Meanwhile, ma níwàá ṣó máa tẹ̀lé wa lọ. ẹ mi lè sọ ma but mo ní mi time ni kò dẹ̀ síbi tí màá fi ṣe àbí kò ní lè tẹ̀lé wa lọ ọlọ́run àbà come on ó ti ẹ̀dá bó ṣe mu wá torí gbogbo stories tá à ń gbọ́ káàkiri èèyàn ní láti wà extremely careful ẹ eh, pẹ̀lẹ́ fine boy mi wà nǹkan tó máa ṣe ni pé wà lọ́nà kitchen lọ prepare nǹkan tẹ́ image méjì máa jẹ while I go change. Okay, my ṣe wọn ó dẹ̀ jọ ẹ o. <laughs> <laughs> How many books have you read about marriage? How many videos have you seen about marriage? So, Even for <laughs> I would never come to the house again. I tell you. what? <laughs> <laughs> Look, I'm done. I'm joking. All right, talk to you later. bye, bye. Babe, yes, darling. <laughs> Maybe òkú ni ọ ọmọ yẹn fọ́ ní ìbàjẹ́. wait wait wait hold on mm. same Mabel. Yeah. Your ex. Yeah, uh, uh, your memory is really good. I'm telling you. we're running uh, maybe Orlando. so I exchanged contacts and then, you know. <laughs> really? Yeah. And <laughs> you didn't think you had to tell me? It's, I mean, it's not really a big deal. It is a big deal. Just not big deal, Kitty Connie now. ah ṣó ti wẹ̀ mí nǹkan tó sọ pa old flames ni it dies hard. Ah, what did I improve if I might take any personally or like it's something important? Ah, it's just a really simple situation. Mori, old friend, Agba number, and we're having a healthy conversation. Hey, healthy conversation, you know, Lubari can do old flames. Wọ́n pé kí n ṣe nǹkan tí mò try this sọ We came up má bá ẹni sọ̀rọ̀ mọ́. Point yẹn kan kan ni mo lọ. Nǹkan kan kan tí mo sọ ṣé bí the same thing èmi náà ń ṣe. Uh, babe wọ́n respect values are uh, at the, you know at the principles ẹ̀ but bó ṣe mọ̀ ṣe ni wọ́n ṣe yẹn i'm totally different so why don't you give me a chance to express myself. sheson you will stop talking to that girl and that's final. so nítorí pé adẹ ti fẹ́ra tẹ́lẹ̀ rí a fẹ́ra wọ́n sí àwọn adọ́ta èmi ò ṣe tèmi bẹ́ẹ̀. you can't stop talking to her it's not even up for deliberation tó bá fẹ́ wà lánàá you will stop talking to her ṣẹ̀sán ṣùgbọ́n you will stop talking to her o bíbẹ̀ kọ̀ wàhálà ló ń wá o. ọ̀ní ṣọ́jà ẹni pẹ́ jiná. má má kánjú mi sọ̀rọ̀ alẹ́ bó ti ń dùn mí kó máa dùn lọ. má fi rọ́bà mi gbé o má fọ̀rọ̀ dúdú mú mi mo ní pé kó máa tán mi o òye rántí ìlérí tó ṣe é pé kò sóhun kan tí ó yà wá. torí pé inú kan ni mo bá ẹ lò torí pé ìfẹ́ kan ni mo bá ẹ lò for better for worse ni ó oh nínú ìpọ́njú nínú ìnira nígbà àìní àti nígbà níní má dá mi o má tán mi o má kọjú mi ìṣòro alẹ́ bó ti ń dùn mí láti bí tá ti bẹ̀rẹ̀ wá dóòlà mi bára wa lò ó jẹ́ kó bá wa balẹ̀ má má jẹ́ ká finú So, why were you acting strange when I called? I'm so sorry. My phone memory got wiped out for some reason. So when he called me, I didn't know who I was talking to. I apologize. Where's your phone? Oh, are you scared of your wife? Oh, come on. My wife is very understanding and she does not snoop. She must really trust you so much. Yeah, she does. Besides, I haven't given her any chance to doubt me. No reasons at all. Mabel? Yes? Last time we spoke, mm -hmm. you said you wanted to tell me something. What is it? Jason, I just wanted to seek your advice on... It's about my marriage. Okay. What is it? My husband and I are separated. Ah. I caught him cheating. Oh. Yes, though he claimed it was just that once. But I was really disappointed and I feel so cheated. I'm so sorry. So sorry. It's fine. Family members have intervened. He wanted us back together so badly. But I'm really scared to go back. I'm so scared. Do you still love him? So much. You know, what I've realized is that <laughs> most of the time, we human beings allow ourselves to be distracted by the most mundane things instead of focusing on the most important things, the larger picture. No one is perfect. We're all flawed in one way or another. And from all I recollect in conversation with you, you said that this person has been a great husband and is being a fantastic father to your daughters. See, love is not all that glitters. You know, we see all those rom-com movies and love is perfect, and it's not like that in real life. There's some dark areas that need to be navigated. This is one of such. And we should never give up on those we love, should we? Mm. No. Great. Now, I think you need to focus your energies on reconciliation. You know, talk to yourselves, work things out. And I also hear that talking to a counselor really works, so maybe you should try that. Jason, thank you so much. I will do as you advised. My wife is not just lucky, my wife is extremely blessed. Again, give me I'm not being easy. Ah, giddy, giddy, giddy, giddy, giddy, giddy, giddy, giddy, giddy, níwọ̀n ń di yorùbá ńgbà tí mo <laughs> wo bí ẹ̀rọ ti gbọ́ wá ṣe ń pa ẹ́. back to sender. Mm-hmm. it's a nice thing really when someone says wá jẹ́ ń pa it means the food is very young. say wá jẹ́ ń pa ẹ́. wá jẹ́ ń pa ẹ́. Emeka Abibu Túndé fẹ́ gbáyà sílé Adémídùn Cynthia tọpẹ fẹrẹ ọkọ ẹ sọ fún wọn pé òye ni ó gba kàkíyèsára ó kọjá I am beautiful ó kọjá you are the most handsome. ìwọ ọmọkùnrin kí ni ìtumọ̀ òwe lẹ́yìn tí kí ni ìtumọ̀ kí tí kì í ṣe ọmọ ibo tí mo sọ fẹ́ pé mi ò fẹ́ rí ẹ pẹ̀lú òun ló bá ṣáàtì. ṣé bó dẹ̀ ti delete number ẹ̀ nínú fọ́ọ̀mù yóò lọ́n bá kiri báyìí. ṣé sọ èwo lè ní bá káàkiri. yes. ẹ dájúdájú ó ní nǹkan tó fẹ́ gbà lórí ọ̀rọ̀ wọn yìí. tó máa fún rẹ ní unnecessary hypertension náà there is absolutely nothing between us. if there is nothing why is it hard for you to let go. tí ẹ ní sọ̀rọ̀ náà ṣé wàá fẹ́ máa monitor everybody máa bá chat sí mi. yes yes because I am your wife and I have every right to monitor you. Uh, mama di mama the monitoring spirit tí <laughs> mo gba bọ́ọ̀sì tẹ̀lé mi báyìí kó máa yàgbà gbé fóònù wa mú fóònù wa mú fóònù mi wa ṣé wọn pé nígbà tó gùn kẹ tó ń ṣe kúbẹ́kúbẹ́ ti lọ delete phone. mi ìbínú sí ẹ eléyìí ló máa kọ́ sùn yà ó mú fóònù mi wa. <coughs> wá bẹ̀ wọ́n fọmọ́ wọ́n ṣe rí ọmọ tó bá ní ìyá wọn ò ní sùn òun gan-an ní fojú kan sórí fóònù eléyìí kó tó rí kó tó rí fóònù tí wàá ṣe báyìí tó lónìí gbọ́ràn nínú ilé wàá gbà. fi bọ́tà sí kò jẹ́ fi bọ́tà sí kò microwave kò jẹ́ kò tó sẹ̀ jẹ́. láti máa ṣọkọ nà ìwà tó wù yẹn ó kù díẹ̀ káàtó o ó kù ká tòbí ti bá wà jù tí kì bá ń ṣe pé ṣe sàn ní nǹkan tó fẹ́ gbà lórí ọ̀rọ̀ yẹn ni kí ló dé tí ò ṣe ní stop àti bàbá ọmọ yẹn sọ̀rọ̀. Um, darling gbogbo èèyàn kọ́ ló ní gbogbo orientation ti wọ̀ nìyẹn because the truth is what works for A might not work for B and you don't have to force your husband to to to to, to take whatever you want. I will force him ma force ẹ ṣọwárí tó bá lóun ò ní gbọ́ fóònù yẹn máa fọmọ́lẹ̀ mi ò wá ní fọmọ́lẹ̀ yìí ló máa dáná sun. <laughs> Rọ́lákẹ́ Rọ́lákẹ́ you know what let me advise you irú ọkùnrin bí ọkùnrin ṣẹ̀sán wọ́n máa ṣọ̀wọ́n má lọ fi ọwọ́ ààrẹ bá ilé ọkọ ẹ síta o. mi ò fọwọ́ mi lé síta o mò ń fi ọwọ́ mi ṣe kí ni mo fi ń tì padà wọnú lé mi ṣé wàá rí gbogbo x ah! gbogbo x tó fẹ́ da ilé mi rú ah! ogun ọ̀run bá mi dáná sun wọ́n wọn ò ní rí bá ti ṣe wọn ní ìrọ̀nà gbígbà lórúkọ jésù wo bó ṣe máa mú bọ́ bóyá máa mú bọ́ títí láíláíláíláíláíláí ni lórúkọ jésù péjú wọn ní bá fi ṣàmì ni. sórí ẹnu tó fi gbàdúrà yẹn ẹnu yẹn náà ló máa fi ṣàmì fún rẹ ṣùgbọ́n. àmì àmì àmì lórúkọ jésù ok ẹ máa bọ̀ ní. ọkọ lè gbà sẹ́mi ló fi ń kí Aja, you are the most handsome. Oh, oh, Ìgbéyàwó. Ó gbà oh, oh, oh, oh, oh, oh, gbòye ẹ̀yẹ. Ìrìn àjò ìgbéyàwó gbà kíyèsí. Ìrìn àjò ìgbéyàwó gbà kíyèsí. so um, báwo lára ẹ̀ báyìí. ó ti ń balẹ̀. ṣé dókítà fi dá ẹ lójú pé ó ti ń balẹ̀. yes so. Lizzie do you know you are very stupid no ṣé o mọ̀ stupid kí ló ń wò tọmọ fi ní attack. ilé làwà ó wá sọ pé òun fẹ́ lọ bá òun níbọ̀ ṣe rí mi dè mọ̀ pé ó ń gbẹ́ epo ń okay fine wọn o ti ṣe mistake because e, e, e, èèyàn tó bá jẹ́ mistake fúnra rẹ̀ ó dandan kó ṣe mistake now o ti ṣe mistake yẹn ìgbà tí ọmọ wa ní attack kí ló tiẹ̀ lóyún yẹn náà fún. mi mọ̀ bó ti tán ni. ẹ mi ò gbọ́ mo mọ̀ bó ti tán. Ah. Ah. o dẹ̀ sọ o lè sọ̀rọ̀ ẹ̀ síta o mọ̀ bó ti tán. Ah. kí ló tó o ń sọ̀rọ̀ bí apọ̀dà òun sọ̀rọ̀ bí ẹni tó ponú òun sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ bí ẹni tí ọpọlọ ẹ ti jọ ó mọ̀ pé èyí láti tán and you could say that out ó lè spit ẹ̀ jáde now àwọn èèyàn ló ń bí mẹ́wàá to be twenty wọ́n dẹ̀ tọ́ wọn yanjú ìwọ bí ẹyọ kan péré just one child ó dẹ̀ difficult fún ẹ why am I having so much expectation because um, naturally you, you, you, you yourself you are a mistake you are not proper so I don't expect you to do anything proper go go go go oh god this this is this is this is disgusting to me mama every time every time ẹ fún mi lówó ẹ low, mi lówó ẹ fún mi lówó ìwọ ń fowó òfin dúró sí ẹ ìwọ pay mọ̀ money in life threatening conditions, eh? property ni wípé kí ìyẹn lẹ́yìn tó tán wàá ti rà mí wàá lo sorry kálí gbàgbé yẹn ló ń kọ́ how could you even say such a thing don't tell me sorry. What? Let me give you one assurance, and I'm saying it with all confidence. Tí anything bá ṣe ọmọ mi, anything bá ṣe ọmọ Ma, màá pa ẹ́, màá pa gbogbo ẹbí ẹ̀. Wo kunu rádàrà dá ẹ̀. Àìtọ́ ọmọ ẹ̀kọ́. Don't tell me sorry again, yo. Don't tell me. tell me sorry. I'll transfer some money to you. Kò tún gbowó ẹ̀bùn ṣe máa ń gbà. Tó bá bí ẹ̀ dá, kó má ọmọ yẹn dáadáa. Now get out of my car. Very stupid. Get out of my car. <laughs> Oh, Get out! Idiot. Ah. Wow. Uloru Maramao. Thank you. Uh, thank you. Dala, dala. You remember? of course, you taught me well. Please oh, sit down. Wow, thank you. <laughs> sit down. How's it going? Fine, fine. That's amazing. Well done. <laughs> Foreign currency needs to see about. Yeah. Usisi na go one. Yeah. Eh? All my containers have landed now. Wow. Eh? <laughs> Mother dear, how are you doing? I'm fine. Well done. You are really doing well for yourself, Oga. Thank you, thank you. We are just managing in our own little way. I brought you good news. Ah, great news is always nice for the ear, so shoot. I spoke to my husband. Okay. And he has agreed that we begin counseling so that we can get back together. Congratulations! That's amazing! Well done. I'm so happy for you. I have to thank you for that. No, no, there's nothing between friends, nothing at all. Before I forget my manners, is there something I can offer you? Or would you rather step out and get a bite? No, that can wait. Okay, great. Yeah, come in. Sir, mo to send àwọn document ẹni kí n send sir. Oh, great correct. but sir I material reply mail àwọn ministry of Works, sir What dẹ̀ ti tọ́sẹ̀ kọ sir but it's getting me worried sir. it's alright um, i'm answering Listen. okay thanks sir. alright then. Do you also bid for contracts with the Ministry of Works? Yes, I do. But this particular one is proving very difficult. The director of the company we're supposed to be working with in affiliation with the ministry is um, being very difficult is asking for some terms that are rather stringent, and I am afraid that if we agree to them, it would be debilitative to the company. So I'm just going to let it go, I guess. Wow. Yeah. I have an uncle that is a friend to the Minister of Works. You know, I can call him, maybe he can put in a word for you. That would be amazing. Um, is there, uh, uh, I know, uh, can we talk to him? Yeah, I can call him right now. Oh, great, please do. Hello? Brother Chidi, nwanne m nwoke, kedu ka ọ dị? Kedu ka nwunye gị mere? Biko nunu, Brother Chidi. to award in that contract. Yes! How much will it take? 10 million, 50 million, 20 million? I'm equal to the task. Okay, okay, okay. Oh, she go already. mi. All right, all right. Uh, later. <laughs> Bye. It is done, eh? It sealed. Ọdún ìgbésí ìlú ìbàṣẹ mọ́tò, ìjà Abuja ìwọlá akwọ m nye. Ìjọba ìlẹ́yìn akwọ m, ọ̀zá gị ihe ọ bụla ịchọ. Ẹ̀sùn nke mẹ́rin Abuja. Obu Yoruba, Omarasu Igbo. Omarasu Yoruba? Yes, no. Life Yoruba. Yeah, you need to learn how to speak Yoruba, Igbo, outside. Like me, so that you will not lost in your father's land. Yes! <laughs> what I'm just saying is that you have to go to Abuja. I'll give you my card, book appointment for you. Everything you tell the minister, he will do it for you. I'm important to the tax. 15 million, 15 million. I can't pay! <laughs> That you want him. <laughs> Uh-huh. Everything I'm doing here is just because of this, my precious darling daughter. Oh, come, come, come, my angel, come. ah, do you know when I was very small? Her father flogged me because I refused to go to school. And that force made me what I am today. <laughs> you can see? <laughs> My dear, I hope you are satisfied now. Yes, All right, it's time to satisfy that, you know. no problem. No. I'll oh, go Other more things. Ah, ah, this table is very dry kó wá kọ́gbọ́n. èjò látẹ̀kùn látàwé tó tún gbé mi wá yìí. jọjọjọjọ nǹkan tí máa ń lè mú ẹ lára jù ẹ tí o bá ṣe mẹkáníìkì mi tí o ti parí mọ́tò mi ṣé mo máa bẹ̀ ẹ́ kó wá gbé mi ni. mo bá dẹ̀ ti up down ó bàdàn bó ṣe wà yìí mo táìmù mo fẹ́ lọ sóúnjẹ fọkọ. pẹ̀lẹ́ o ẹni lọ́kọ ṣe torí èmi ò lọ́kọ jọjọ park báyìí kí n sáré lọ make enquiries mi ò ní pẹ́ park báyìí so ṣé wàá dúró dèmi ní mọ́tò kí n sáré lọ. ṣé bóun ṣe mi yan mọ̀ yàn èmi tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ah, ṣé kí n tún máa bẹ̀ ẹ́ ní. ṣé mo jẹ́ cab driver. má máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní mọ́tò ṣòmù so park kó dúró sínú mọ́tò kí n sáré lọ. kí tani dúró sínú mọ́tò. ó máa dúró nìyà. àjọ máa wọlé ni. o sọ. mo mọ ẹ dáadáa tó bá fi lè wọnú létí bá tẹ̀lé o máa pẹ́ so. má ti lọ ní mò ń stress ẹ o. ṣáàjà máa lọ. kí ló ń ṣe. uber driver mi ní ẹlẹ́ni. How, how are you? Oh, oh, hi. Rocket. O tẹ kọ ló wait, wait, wait, wait, wait, wait. ṣe? Ṣé kìí ṣe ọmọ ìbò tí wọ́n ní mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀ ni? No. Peju, calm down. Wait, oh! Peju, calm down. Ẹ̀sùn pé wá sọ tẹ́ Peju, calm down. Don't tell me to calm down. She sọ you yọ̀ mí jẹ? She mi sọ because my máa bọ ọmọ Ibo ìṣe mọ́? Ṣé kí mi sọ fún kókó kókó tó bá ti in the past? aṣẹ́wó ni ẹ o àìsàn I can't do this here. ọ̀ ní ṣẹ́ mi mọ̀ ọ̀ ní ṣẹ́ mi mọ̀ aṣẹ́wó lélẹ́yìn náà ọ̀la ṣe bá o. rọ́lákà this outside. ọ̀ ní wá bá mi o wàá délé wá bá mi o lè jọ mi jẹ mi ò ní gbà ojú bíbí for better for worse lájọ ṣe máa ń ro tẹ̀sẹ̀ mi o máa máa ro tàìmọ̀ wá rántí pé mo fẹ́ràn rẹ má ṣe bínú sí mi má ṣe bínú sí mi. ṣètò aláìdẹ̀yàn yẹn aláìdẹ̀yàn yẹn olójú kòkòrò ọkùnrin yẹn aláìnítìjú ọkùnrin yẹn igbó ó gbé obìnrin lọ sótẹ́ẹ̀lì gbọ́dọ̀ ìgbà olówó bá mi tó lóyá tí mi ò ní mi ò ṣe ṣé mi ò tó fún ẹni ṣé mi ò tó fún ẹni. ọlọ́wọ̀n ni jẹ́ kí insecurity tó ní kó pa ẹ́ you know èèyàn tó lọ ń wú tó lọ ń wú mọ́ tó ń gbóngbó mọ́ gangan ló fẹ́ help pẹ̀lú contract. what is come offense you a bloody liar I knew you were gonna come mama and give me cock and bull story such bullshit. wọ́n jù ṣọ́ṣọ́ bá fi inú mi mọ̀ mọ́ jẹ ṣọ́ tẹ̀lé ọkùnrin ni ẹ́ níbi tí mo ti rí yẹn. hotel tó ti rí wa yẹn uncle ẹ̀ ń lọ tibẹ̀ and his friends with the minister I would have gotten the contract by now contract ẹ̀ bá ti mo ti sign everything nsìn nsìn nsìn. yes. ní position tí mo ti rí tẹ́ dì mọ́ra yín yẹn ẹ ló bá mi sọ nonsense tó sọ lẹ́nu yìí ṣé jí jí jí ṣé o think I'm a fool. I don't know what damage your ex did to you but èmi ò ní bad blood pẹ̀lú ex tèmi and the thing is if I choose to be friends I'll be friends in fact I choose to be friends but bàbá sọ̀rọ̀ ni. never. ó ní pàṣẹ ọ̀pá ṣe sọ ní pàṣẹ ọ̀pá ṣe sọ.

You've seen it. no, don't tell me you've seen your brother. for better for worse in me. Yeah. Nínú ìpọ́njú nínú ìlera nígbà àìní àti nígbà níní má dára yọ má kọjá mi o má kọjá mi fún alẹ́ ó ti ní ìlú. <laughs> tá ti bẹ̀rẹ̀ wá ìfẹ́ òdodo la mi bára wa lò ó jẹ́ kó bá wa má má jẹ́ ká finú méjì bára wa. ìrìn àjò ìgbéyàwó gba kíyèsí. ìrìn àjò ìgbéyàwó gba kíyèsí ìrìn àjò ìgbéyàwó gba ká ṣọ́ra ìrìn àjò ìgbéyàwó gbọ̀ngàn ohun táwọn ní nípa lọ́rọ̀ ẹni níbi tíṣúra ní bàǹbẹ̀ lọ́kàn ẹni ń bẹ o ìwọ ọkọ ìyàwó ah, ah, Rọ́lákẹ́ irọ́ ni o. It's all. <laughs> wàá gbọ́dọ̀ bí ìbò ti fi mí sí eight zone ni. Ah, ah. kò lè tó yẹn náà o mọ̀ mú kàn jọ láti wà careful ni because i'm married. ẹ ẹ no wa okay wa okay i can understand mo kàn ń pè ẹ ní because i mean ojú tó máa rí ò lè sẹ́pọ̀ mọ́ wa. and you're, you're correct. Hmm? Um, actually mo kàn ní you know kí pè é kí apologize you know tí a máa bínú ṣùgbọ́n. Hmm? I totally understand. I do. I do. And believe me, I meant no harm. I mean, Muko, Muko, you can check Leverini. I wasn't trying to intrude or anything in your marriage, okay? So, will you back anything? Yeah, sure. Anytime. It's fine. All right, all right, all right, all right. Cool. Anyway, how is business? Ọkọ ẹ̀gbọ́n mẹ́. Eh, Ẹ for long? fọ́lọ́hún, ọpẹ́ for long? All right, no wala. No, wala. now it's me, I'll call you from time to time. All right, all right, yeah. All right, dear. My best one later. Okay, bye. <laughs> Go. Ah. For crying out loud, can't we just extend assignment to make you permanently resident in Lagos? Mm -mm. Residence push that thing. <laughs> that sounds better to me, actually, for real. Because I'm really going to miss you. I'm sure you know I'm going to miss you more. Okay. Speaking. Oh, yes, of course. Yes, yeah, um, Monday. Perfect. 12. Uh, yeah, that's great. Oh, thank you. I got a contract. <laughs> I just got a call from the office of the minister asking me to come to Abuja on Monday just to sign a few papers, and that's it. <laughs> oh, <laughs> thanks to you. Thank you so much. I really appreciate it. Thank you. It's nothing. Your proposal ended. You're actually qualified for that job. Oh, thank you. You know what? I'm going to take you somewhere and spoil you. All right? Anywhere you want to go in town, just let me know. Okay. Oh. I forgot. Jero, you don't even know when in town. <laughs> Let me say something. Eh? Can we uh, go eh. What are you saying? <laughs> Let's go, let's go. Um... lost all your drugs. So, wọ́n decide ma kò lọ sí Abuja yẹn ní Monday ó máa pay better because máa lè first flight lọ ma. Babe. Babe. Mm, ah. Ṣé wọ́n kò ṣe mo sọ sí i? Yeah, of course, yeah, yeah. Only, only to buy the Monday wà lost sí Abuja. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Byłam bacia studia i mogło cię za to. Oh, <laughs> I'm sure that question is not for me <laughs> because èmi mo ní fóònù mi náà nǹkan tó bá dẹ̀ wù mí ni mo lè fi fóònù mi ṣe àbí ṣe fẹ́ máa ṣọ́ mi. ọ parọ ọ̀rọ̀ kókó ní fóònù ẹ ó tó bá ti ṣe díẹ̀ kó bá mi paná o. Hmm. <laughs> Um, mo ti transfer owó yẹn sí ẹ ó yẹ kó lè tó ẹ for the month. Ah kí ló tó ń ṣe slow báyìí. ìwọ inú mi ò dùn mi fẹ́ sọ fún ti pé jù. ẹ kí ló sọ. mo fẹ́ sọ fún ti pé jù. o fẹ́ sọ fún ta ni ah, sórí ẹ dàrú ni mo rò pé o ti ya wèrè ah. ìwọ fẹ́ sọ fún péjú àbí ló fẹ́ ṣe ah, sórí ẹ yí ni ìwọ fẹ́ mi fẹ́ sọ fún àǹtí péjú àbúrò ilé burú ni ìwọ fẹ́ sọ fún àǹtí péjú ó ṣe èrè o now jẹ́ kí n sọ fún ẹ tó bá bí yàrá ìyá ẹ̀dá tó bá wọn kó nípìn oníran ìwọ dọ̀wọ́ kó sọ fún péjú ìsẹ́lá kí n pa ẹ́ àbí kó má lè ṣe yìí. ah ah no no no no ah eh, jù ẹ má ṣe yẹn. kí má ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá fẹ́ dálé tèmi rú. no no iyan gidi là ń ti péjú jẹ́ sí mi so eré ọkàn ń jẹ́ mi ni. kí ló ń sọ̀rọ̀ bí ọdẹ báyìí get out my car. ah please now. get out. má ṣe bá a bá a àbí lè ya wèrè ni idiot tó bá ti pẹ́ jù kí lè tèmi dàrú àbí eléyìí máa ti ya wèrè kẹ. o <laughs> àánú ẹ ò ṣe mí ìwọ jẹ́ kí di ọ̀nà àgbà ẹ̀ mú ẹ nà ó di ọ̀nà gangan fún rẹ̀ nà ìyẹn ọkọ̀ àgbékẹ́ <laughs> jẹ́ kó gba ẹ̀ mú àánú ẹ ò ṣe mí ọmọ lára. Uh àánú ò ṣe Oh, that's not a problem. Shake kí off fọ inú oúnjẹ ńgbà No, I can't do that for you now. Yín ò <laughs> Not just like a baby. <laughs> Eh. Oh, oh, oh. oh! mọ nǹkan tó ṣẹlẹ̀, mọ nǹkan tó ṣẹlẹ̀. John through your jẹ́ kí sorry, attend sorry me màá pè ẹ padà ó bẹ́ẹ̀ ká chat eh, yeah we can chat but <laughs> you're cracking me up real bad <laughs> oh gosh I'll talk to you later okay mo lè chat in between yeah alright bye oh <laughs> wo ọ̀rẹ́ mi má bínú ṣùgbọ́n èmi àti Dòkun la jọ ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ pọ̀. Um, omi dòkun ìyẹn ex boyfriend ẹ. yeah you have good memory òun ni. wàwù òun lẹjọ ń sọ̀rọ̀ látẹnkan tó ń rẹ́rìn yòó tó ń rẹ́rìn là babe that conversation was too intimate kí ló ṣẹlẹ̀. Ah. kò sí nǹkan tẹ́lẹ̀ èèyàn lè ṣe èèyàn lè káyé lọ́rùn no but it's true ìwọ náà ló ní ẹ tèmi ti pọ̀ jù ẹ mo ti máa ń lè máwọn èèyàn jù mo ti ṣe kíní kan kí wàá accommodating kí wàá ṣe kíní kan mo tún bá sọ̀rọ̀ sí o tún ní ẹjọ́ tí mò ń bá ro ti pọ̀ jù. ẹ má bínú kò actually lè tó yẹn um, ṣé a lè máa lọ fún lunch ẹsẹ̀ because ebi ń pa mí. bribery and corruption. hello food is right for everyone let's go. wait wait i go send message just sorry send just sorry. next one aunty you are a married woman. dáàlọ jẹun. hello. for better for worse ìlàjọ ṣe máa rò mi o máa ta ìmọ̀ wá wù mí yíyẹ rántí pé mo fẹ́ràn rẹ má ṣe bínú sí i. Rolly baby ìwọ mo rí ti mi gbà físà yìí there you go. Welcome to my humble abode. Thank you. Just as beautiful as you are. Hmm. ah. What? So wọn kò tún ti bẹ̀rẹ̀? Kí lè tó ṣe ń wò mí bẹ̀rẹ̀ náà? Báwo ṣe wò? Bó ṣe máa ń wò mí nígbà yẹn, ó mọ bó ṣe ń wò mi ìwé bẹ́ẹ̀ wò. Má wò mí bẹ́ẹ̀ yẹn. <laughs> Ṣùgbọ́n má wò mí bẹ́ẹ̀ yẹn mọ́. Má wò mí bẹ́ẹ̀ yẹn I'm now married. Hmm? Anyway, so what do you do now? <sighs> well, I'm successful. Let's leave it at that. I can tell. You have a very beautiful place. Thank you. Very nice. Ah, so, ti marry? Kí ni tó ṣe ti marry wo? Ewu ló yan lórí ẹ̀yìn. Lórí Of course. so, báwo ni ìfẹ́ marry nígbà tí olówó ti gbẹ̀yàwó rẹ̀? Ẹ̀ ǹjẹ́ ìgbé jìyàwó mi sí ọlọ́run ti fi fẹ́ lómi. So, no, ń dúró kọ́ lọ́wọ́ mi lọ́rùn placement ni. Just please jọ uh, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún ẹ tẹ́lẹ̀. ṣé mo rọ ni ọkọ mi ọkọ mi ọkọ mi tó bá ẹgbẹ́bìnrin mi ni màá ti gba ọkọ ẹ. Ah, ah, wàá gba ọkọ mi look look look look nǹkan tá a ní òun là ń ná ni mm. so leave me let me ṣe ọkọ mi ọkọ mi ọkọ mi tèmi yé mi ìwọ ni kò wá nǹkan ṣe o ò ní táìmù ọjọ́ tí ń dalẹ̀ uh. arúgbó ìwọ ó ṣọ̀ fún mi pé òun dá ẹran ẹ bó ṣe wà Your grey hair. Èmi. Ìrọ̀lá kì èmi dá èrò ni. I have to go. Time ti lọ ọkọ mi kò I have to go. Ìrọ̀lá kì o ṣẹ̀ṣẹ̀ débí ni náà. Time ti lọ. Ṣé kò ṣẹ̀ṣẹ̀ débí ni? I know. Jókòó lọ, jẹ́ ká ti sọ̀rọ̀ díẹ̀, jókòó. Amúgẹ̀gẹ̀ àtiwé kẹwàá kẹwàá. kí ni ìgbéyàwó jẹ́ ẹ̀san fẹ́ni tó roko kó tètè wálé kó wá kọ́gbọ́n. kí ni ìgbéyàwó jẹ́ zimara ẹ̀san fẹ́ni tó rodo kó tètè wá kọ́gbọ́n. agbá òpin síbi kan. The day you stop learning, the day you start dying gradually. Oh, kí ni ìgbéyàwó jẹ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ kan fìdílé. Jókòó jókòó jókòó jókòó Did anything happen between us? How? How? How? How did I? Did, did, did, did I get here? Relax now. Relax. How did she make me? She made me more and bigger than Come on now. We've been together before, so come on. look. Your husband doesn't have to know, okay? story short, they went to Baba Damu, and Baba Damu asked them, How many books have you read about marriage? How many videos have you seen about marriage? So, what is your experience? Cause Whichever way, tí mo fi dé orí I promise you will regret it. 嗯 block ẹ o tó bá yẹ wàá fi mí sílẹ̀. ìrìn àjò ìgbéyàwó gba ká ṣọ́ra. Oh my God. Oh ìrìn àjò ìgbéyàwó gbọ̀ngàn. Jesus Jesus Jesus. Ah. níbi tí ṣúra ní bàbá lọ́kàn ní bẹ́ẹ̀ o ìwọ ọkọ ìyàwó kọyàn ìyàwó rẹ kéré gbà fún rí ni gbà fún gbà. ẹ lódòkun. ẹ ló rọ́lákẹ́ wá ọ ṣé kò lè kó padà ń oh, oh oh oh the picture. ah no no no no ẹ mú reality in kí n and that's just the tip of the iceberg. lókè irú picture òṣìṣẹ́ wọn ló in mi yẹn I think they who gave you the right to take me such an indecent picture I did not give you. I did not remember telling you to take me that kind of picture. picture to kó ìpọ̀ lọ́wọ́ mi rí mi. Hmm, look at that. no no no mo ń wo ìkan wáyé tó to to lajú ni so sexy. anyway o máa send owó sí mi show me here and I'm my prayer for it be ten ten million thereabout I mean your husband is very wealthy. yeah ten million ló máa sọ. lókun tí o bá fi lè post picture yẹn ọmọ àlè ni ẹ. o ní kíni. you raped me and now you want to use it against me. <laughs> you're a joker madam you send me ten million and i delete the pictures all right. now listen to me and listen really good if you think i am going to fall for your cheap blackmail you are a big fool that's what you are a farabalẹ̀ tí ìbá ti rí máa ju social media ni your pictures will trend everywhere and you know what that means ọkọ̀ẹ́rì your family ọkọ̀ẹ́rì it's your choice. <laughs> Madam farabalẹ̀ look I'm gonna give you 24 hours alright bí ṣe sọ tip of the iceberg létí mo sense here. 24 hours or I put everything out on social media hold on hold on ooh. Ooh, ooh, ooh, ooh, ooh, nǹkan ló lè tí mò ń wò Ooh, look at those titties. Uh. Dúkú. Myself into this. You have 24 hours, baby. 24 hours. I pick, madam ìyàwó ṣọ́ra ah, o ah, ah, láti máa ṣọ́kọ rẹ. irú wàhálà òun máa kọra mi sí báyìí God ah Jesus this this this must not get out. How? Ah, Rọ́lákẹ́, ayé rẹ̀, oh God, how am I going to get out of Oh. Oh. Oh God. This can't be happening. Come in, come in, come in. Come in. fún madam ní kíni. ibo ni ni wa. bí mo ṣe bọ́wọ́ lùwẹ̀ báyìí làwọn ti lọ ní tiwọn. ok ok. Eh, ọ̀gá bọ́ọ̀ sùn lọ́dọ̀ tèmi o. Eh? ẹ. bọ́ọ̀ sùn lọ́dọ̀ tèmi. bọ́ọ̀ sùn. bẹ́ẹ̀ This guy today is no way he does a play ball. We can't nonsense about this one now. Babe, you're still watching. Rico, only pay the message. I'll call eh, Ali one drop it. Eh. Eh. this it would never pass. That's the problem. El Chap has scored everything, Cha. Cha, take it easy. Hmm. All right, what's in on here, abi? No wonder. So shame, pariwo. <laughs> Kí ló ṣẹlẹ̀? Oh. kí ló dé. <sighs> Eh, kí ni tiẹ̀ níná bọ̀ ṣọ́tẹ̀rí yẹn tún kéré èyí tó tẹ̀ ṣe mí jù ni àwọn èèyàn people tó deliver dọ́kúmẹ́ǹtì <laughs> wrong document ló deliver fún mi náà eh, eh, ṣọ́tẹ̀rí yẹn tí mo fẹ́ fún ní dọ́kúmẹ́ǹtì mo ní kó mú wá yẹn èní ló gbọ́dọ̀ gbà á maybe I don't know what to do right now ọmọ oh nǹkan jẹ́ kí n lọ pè é ṣùgbọ́n so màá lè ṣàmù sí lórí pé ọ̀la màá wá fún ní ọ̀la. No. No. No. No what? No, no I, I, I, can, I cannot do this. Kilo. I, I, I can't do this. You can't do what? I, I'm a married woman and how come you deserve it? I, the last time was a mistake. I, I, I, I, I can't do it again. I, I cannot. I, I, I'm a happily married woman. I'm married. I, I can't do this. Well, do you have 10 million? exactly so mo ń try to look out for you bàtà ni nǹkan tó ń pè nǹkan tá ń ṣe yìí you don't have ten million then you pay me with that you in your decision making could you make the right choice huh? so kí n tó Huh? by the time I get upstairs is either you have my ten no fifteen million what's increase all right is either you have my fifteen million or this off you on the floor while this in the bed. Yeah? Our new pictures in Okbo. It's only about 20. 20. Enough to feed every media. I'll be back. Don't bother. I am not interested. Rọ́lákẹ́ Rọ́lákẹ́ okay you wanna play tough let's play tough. Once upon a time lives a girl and a boy in the village. They were thinking on how to get married. The boy says, We need to consult an elderly man just for us to know what and what we need to do. To cut the story short, they went to Baba Yamu. Baby. Honey? Oh, John, I'll confund your journey. Where was you? Ah, mo jẹ́ I told you Actually, rẹ̀ pé kò tó ṣẹlẹ̀ ni pé snacks mo jẹ lọ́sàn-án. Ó ti jẹ́ kí Watching all this tastes really nice, right? Mm, thank you. That's it. Yeah, baby. I'm guessing. I'm telling you. Thank you, sir, mm. as always. Thank you. <laughs> Come on, baby. orange moses ní bẹ́ẹ̀ bí wọ́n ti lo these local spices fi sún jẹ wọ́n jẹ́ kí flavour yẹn jáde and the aroma man travel from far lọ́sọ̀ tí yẹ pé kí ni burúkú tó wà ní géètì yẹn ó kàn wọ́n ṣe sún jọ ó ṣe máa ṣe kúrúkúrú lẹ́yìn géètì kúrúkúrú lẹ́yìn kitchen kí ló ṣe àwọn àwọn akéde gan I'm telling you <laughs> my dog on a cruise <laughs> no but it's something else. <laughs> Hmm, super. 嗯。 sọ̀rọ̀ ara ọmọ ṣèyí tó ìyá hospital la wà báyìí wọ́n rẹ̀ sọ pé ó ní ìdí ẹ̀jẹ̀ wọ́n sọ pé ẹ̀jẹ̀ tèmi ò match ẹ ló tètè máa bọ̀ lọ́sípítù ẹ ló ẹ ló. Tell me, oh. I actually heard you, but I was working on system, so I didn't want to answer you then. Mo fẹ́ parí nǹkan tí mo ń ṣe. Babe, kí ló ṣe? Má fọ̀rọ̀ yí tán? Your son! Um, I don't know what you're talking about because the shaitan you're talking, the, the, the, the Lizzie you're talking about, you want to check him more now. not oh, what you think. I've done virtually everything to protect this marriage. Sorry, eh, Omolizi, it was just, just once. Ó ṣáà wà difficult láti locate bí báyìí. Ah no, rárá ma. Pẹ̀lẹ́. Yes ma. Um, jẹ́ kí n sáré lọ mú list yẹn wá so that a lè ṣe analysis yẹn. Okay. Pẹ̀lẹ́, make yourself comfortable. Thank you ma. Yes ma. Oh my god, these guys are so, so funny. Listen, Uncle Larry, listen. Báwo ló ṣe débi? Iṣẹ́ ló Baby, baby, débi báyìí. Iṣẹ́ orí burúkú wo ni? Iṣẹ́ orí burúkú wo ló baby. débi? Ẹ wo, Uncle Larry, mo ti wá ẹ tipẹ́ o. Inú mi dùn tí mo rí ọ̀rọ̀ wà o. Irú ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ pọ̀ o. Má pariwo náà. Fínà bá ẹ̀ irú nǹkan tuntun báyìí ṣẹlẹ̀ láti ọdún yìí òun dẹ̀ sọ fún mi. kì í ṣe bẹ́ẹ̀ nọ́mbà tẹ fún mi ò lọ then mo mọ ibi tẹ́ ń gbé lẹ́kọ̀ọ́ àwọn tẹ̀lẹ̀ jọ ń ṣiṣẹ́ ń ṣàìtì ń gbà yẹn mo bèrè lọ́wọ́ wọn náà mọ ibi tẹ́ ń gbé. Ah! irú wàhálà wo mo kóra mi sí báyìí torí ọlọ́run. mo wò bóyá kẹsàn-án ti pé jù. ẹ yóò rò ṣe ọ̀rọ̀ pàlàpàlà wo nìyẹn kí sọ fún ìyàwó mi pé pẹpẹ sí o mo bímọ síta o mi ò plan ẹ ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọn bá wà nílé ọkọ ṣe ìwọ lè gbàgbé. Mm, rárá bọ mo kàn wò pé ṣe mo wọn ti péjú náà ìsinmi then wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. ọ̀rọ̀ òṣì ló ń sọ ẹjọ́ ń ṣiṣẹ́ kíló kan pẹ̀lú ẹjọ́ kíló kíló fi papọ̀ wàá gbójú ni ayé ń ṣe irú ẹ̀ náà wàá gbójú ẹni pé èmi àti àní ẹni link rẹ. Ah, ok sir don't try that nonsense o. okay. um, fún mi account number. okay ṣé kí n hmm. now tó bá di ọ̀la no no ọ̀túnla I'll be busy tomorrow Check kí n rọ́ ọmọ now mo fẹ́ wọ́n ní kí n má ṣe ẹnu ẹ̀ kó sọ fún ìyàwó mi má dalẹ̀ mi rú mo fi ọlọ́run bẹ̀ ṣùgbọ́n you can go. Right. Thank you, sir. Ah, wàhálà òun mo kúra mi sí ah, one night star mo dé kan ah, mo kàn fẹ́ chance ọmọ yẹn ni o ah aṣọ máa kó ṣe àrẹwà bá mi péjú péjú péjú àpéjọ ah, gbọ́dọ̀ gbọ́ ọ ah mm. tó dé bá ti dé ògbọ́dọ̀ ríta. ààrẹ ah! gbogbo ìgbà tó bá ń sọ fún mi pé o fẹ́ travel lọ ṣiṣẹ́ irú àná ló lọ ń ṣe kiri. no no no no no no no baby why you doing this you know I love you so much. I ah, ẹ̀kọ́ pé lèmi àtọmọ yẹn ní ẹni tí pọ̀. ọkùnrin ò lọ́rùn o ọkùnrin ò lọ́rùn for a whole year tí mo Lizzie you did not even deem me fit to tell me anything about her. No, no, baby, baby, baby. I was scared. I am a Charlie. I, I didn't want anything that, that that we ruin this uh, marriage because I cherish this marriage a lot. I love you with the whole of my heart. You know that yourself. Oh, yeah? So why did you not think about this before now? Before doing what you did? please. I... You are wicked. Ọ̀dájú ni ẹ láre. Okay. Ìkà èèyàn Ah, Peju, I, I have shown you love all my life. Peju, Peju, okay, okay, ah. okay, fine, fine. How about we do this? Jọ, jẹ́ ká adopt ọmọ yẹn, then we send her away, then we, we then we live a normal life. She she mi lójú sí pé ọ̀dájú èèyàn ni ẹ̀, ó lè pààyàn láàrin ẹ̀. did everything to protect my marriage. ìrìn àjò ìgbéyàwó gba gba kíyèsí ìrìn àjò ìgbéyàwó gba gbọ̀ngàn ohun táwọn ní lọ́rọ̀ ẹni. Ah. ọjọ́ mẹ́ta mà ló kù twenty million naira ah. mo ti wá fi ìwà òun ara kó bàrà mi báyìí kí mo kóra mi sí báyìí ṣé bí mi kọ́ dẹ̀ ní pé kí n fi wọn ṣẹ̀ san bẹ́ẹ̀ mi náà lè wà friendly pẹ̀lú ex mi kó ba lè dùn àṣé èmi náà ni màá padà jìyà ẹ báyìí. kàkà kí n jẹ́ kí ọmọ àlèdòkun yìí exploit mi máyà jẹ́wọ́ fún ṣẹ̀san àbí ẹ sọ fún wọn pé kò yé ni ó gba kàkíyè sára ó kọjá i am beautiful ó kọjá you are the most handsome ìgbéyàwó ó gba kíyèsí ọ̀rọ̀ ìgbéyàwó ó gbọ̀gbọ́n ó gbòye ẹ̀yẹ̀.

What's wrong with you, B? Talk to me, please. Don't tell me I don't know. Look, look, what, what do you need, babe? Just talk to me. What's going What is she? What is she? So look, it's all for better or worse, that's all. Okay? So whatever it is, take back with the daddy already. Please just talk to me. You're making my heart pound, please. What's wrong? Ah, Baby, Ruko. Please. Your ex? Ah, you local. kò <gasps> kú o kò kú o kò kú nǹkan tó nǹkan tó tó actually wà lọ ṣẹlẹ̀ ni pé mo mo ṣe mistake mo ṣe mistake mo mo ṣe mistake lọ sí no mo mo ṣe mistake mo ìmọ̀ mo ìṣàbára mi nílé ẹ̀ mo wá lọ lé ẹ̀ so so so so èmi àti ẹ èmi àti ẹ so àwájọ àwájọ ṣe àwájọ ní ní àjọṣepọ̀ àwájọ lájọṣepọ̀ àwájọ lájọṣepọ̀ rárá o rárá o ó rape mi ó rape mi ó fi ó fi oògùn ó fi oògùn sínú. Jesus! Ah! ah! ah! ah! fira bá mi gbé o má fọ̀rọ̀ dúdú. tó ń bẹ pé ewé gbogbo ìwà nìyí tó ń hu ìpè náà. Um, show me to ready. Cool. Cool. Cool èmi ti mọ̀ pé ó lè rówó yẹn ṣùgbọ́n tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n wálé mi lẹ́ẹ̀kan sí kí n gbádùn ẹ̀. ayé ẹ̀ máa bàjẹ́ ọ̀rọ̀ owó yẹn lè rí díẹ̀. o lè máa kó o máa kó kó máa kó ah, dànù ni. rọ́lákẹ́ ta ló ń sọ̀rọ̀ bí wèrè yẹn ta ló lẹ́nu gbàgà tó ń ṣe bí ẹni tó ti ya wèrè yẹn tó ń ṣe bí ẹni tó yẹ ti burú ṣé tiẹ̀ fẹ́ ta tán ni. Ah, ọkọ mi ló bá sọ̀rọ̀ oh i see ọkọ ẹ fẹ́ máa sọ yà gbẹ́ndú sọ́lọ́dẹ́ mi àbí okay anyway kò sí wàhálà still on the uncle, uncle, uncle uh, uh, eh, eh, calm down. Enu eh, ló kàn bí mi. Mo sorry kan. Ẹ má bínú, sorry. Oh, now you are talking. Ah, ibo lo forúkọ sí tẹ́lẹ̀. Tó wá a gentleman ẹ̀ paná, òun ló ń yájú sí rú mi. Are you serious? Ah, What? ló kọ́ ẹnu ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ náà? Kí ló kọ́ ẹ̀ ń bẹ̀? O fẹ́ báyàwó ẹ̀ sanwó ni. Mo kàn fẹ́ settle ọ̀rọ̀ and ká dẹ̀ end there once and for all because mo mọ̀ pé kò ní ẹ bá ti wáyé mọ́ àbí. good ah, ah, rọlákẹ́ àánú ah, ọkọ ló fẹ́ eléyìí ò ṣe daniel ọkọ anyway look i want twenty million naira in cash and i want it to be delivered by both of you and you know Emalo act funny. Uh, uh, no, no, no, <laughs> tẹ bá lọ act um, funny last ọmọ okay look okay. everything will be alright mo protect family meaning. ni eh? everything will be alright. kò um, màá send anytime address and location àti tí màá bá lọ́la. Okay? Stay blessed. Bye bye. you in everything. And you promised same. Have you forgotten our vows? I'm bad, I know. I know I'm a bad person. Oh my pé kan tí mo It's ẹni tó fi ń ṣépè ní mí. if you leave me, my life is gone. I, I, I, I'm I'm useless without you. I, I have no ego without you. I, I, I'm nothing. Do you take me for a fool? Ṣé mo jọ dìdìrín lójú ẹ? Bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ẹ̀yin ọkùnrin. Bẹ́ẹ̀ bá ti ṣe òṣìṣẹ́ bá ti ṣe ránu. Ẹ máa bẹ̀rẹ̀ sí ni máa sweet talk. Àwọn obìnrin mi tó yẹ kọ́ dẹ̀ ni wọ́n wọ́n lọ́pọlọ wọ́n máa gbà. You know what? You are a scumbag. If our old man has come and you are the president of them all hate you. Please. I hate you so you rot in hell, Larry. I am done. Finish it. Peju, Peju, Peju, no, no, Peju, how dare you? Joe, Joe, call me, Joe, no, no, no, no, no, no, no, no, èmi náà kọ́ ni pé kí n máa bá ex mi sọ̀rọ̀ pé bóyá tó rí mi tí mò bá ex mi sọ̀rọ̀ pé bóyá àwọn náà máa jowú àwọn mọ bí mo ṣe máa ń fi omi mọ̀ pé èmi náà sí i'm so sorry i'm so jòdúró lóun mi. There was absolutely nothing, absolutely nothing between myself and Mabel. In fact, the only thing to wà láàrin wa was positive. Ó bá mi, ó bá contract jáde. That's the only thing. I'm sorry, I'm sorry. I mean, Mom gave me the bad chance in I'm, I'm so sorry. I'm sorry, babe. Please forgive me. Please, babe. Please. You're disgusting. Ah. Absolutely ah. disgusting. Ah, ah, Chester! Chester! Chester! Once upon a time. Oh, oh, time, time. And <laughs> girl and the boy ah. We were thinking on how to get married. Thinking on The boy said, we to consult man. to know what and what we need to do. To cut your story short, they went to Baba Damu. And Baba Damu asked them, how many books have you read about marriage? How many videos have you seen about marriage? So what is your experience? I swear, I have no intention. Ṣùgbọ́n nígbà tí mo jí, ṣé ni mo para mi ní lórí bẹ́ẹ̀dẹ̀. You mean he slept with you? Ọkùnrin ní ìgbọ̀n orí ẹ̀. He drugged me and raped me. Shut up! Just shut up! Ah! mi ò rò pé nǹkan kan wà tó lè ṣe tí mi ò fi ní dáríjì ẹ̀ ó lè pẹ́ o ṣùgbọ́n màá dáríjì ẹ̀ eventually divorce is not an option. fojú fàṣìṣe mi kó o fà mí mọ́ra o torí pé èmi àti rẹ ti di kan kò yẹ ká yára wa o o e. bó ti wù ká ṣe mí tó bó ti wù ká ìmọ̀ wa wù mí pọ̀ tó. kò sílẹ̀ kankan bí báyìí rí. for better for worse lájọ ṣe máa ń ro tẹ̀sẹ̀ mi. Hello? I suppose you guys are looking for me. <sighs> Sorry about the environment, eh? It's a good place for business. Nobody knows. I see you found a... I see your taste. Honk. Anyway. Um, Nice to meet you again. You have my money. Do you have the... Okay. Now money inside. Now money day inside everything. All right, yeah, um, come on. So you guys didn't involve anybody, Abby? You came alone, as advised, because you know the consequences, yeah? Huh? All right. I have your wife's nude pictures, man. I send it everywhere. Everybody sees it. You have nothing to worry about, okay? I sort everything. I delete the pictures, okay? My mind of my words, me and Puro. Enjoy your lives together, eh? May the rest of your lives be the best of it. Jalo, Jalo, let's go. torí pé èmi àti rẹ ti di kan bó yẹ ká yára wa o o e. bó ti wù kẹsẹ̀ mi pọ̀ tó bó ti wù ká ìmọ̀ wa wù mí pọ̀ tó rántí pé for better for worse la ṣe máa ń ro tẹ̀sẹ̀ mi. Mama ro time wa wù mí yíyẹ. Rántí pé mo fẹ́ràn rẹ. Má ṣe bínú sí mi. Má ṣe bínú sí mi. Owó àgbà ló sọ pé ọmọdé kì í mẹ́kọ̀ọ́ kó má ra lọ. Bẹ̀lẹ̀ ṣẹ́. I'm here, my last three, baby. Thank you. At I just want to say thank you. Thank you fún akitiyan lórí ìgbéyàwó wa. Babe. ìwọ ọkùnrin bíi tiẹ̀ ṣẹ̀wọ̀n you are one in a million. nígbà tí jíjà ó dì mí lọ́wọ́ mú láti la ìjì náà kọjá ó dá mi dá. Thank you, babe, for all you do. Thank you. I love you. now and forever. You're my all. I love you too, baby. We could run another we are. We'll always be together forever. Amen. Naija, you are the most handsome. Ìgbéyàwó ó bá kíyèsí. sọ fẹ́ni tó roko kó tètè wálé kó wá kọ́gbọ́n.